بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ fún ọlọ́run bá àbí ọlọ́run kò sí àlékún kí a ti jẹ̀fà náà bí wa Muhammad sallallahu alayhi wa sallam àkí gbogbo ọmọ ìyàwó ní ẹ̀sìn Islam ọlọ́run bá kí ó gba ìbá àdá àti kó gba lẹ́sìn fún àkójẹ́ kájẹ́rẹ́ láyé àti ní alkiyama ìmọ̀ jáde sórí afẹ́fẹ́ máa bára ẹni sọ̀rọ̀ ọlọ́run àbí láwọn àyè míì yàtọ̀ sí àtàsìkò míì yàtọ̀ sí ní Ramadan inú ojúṣe gbogbo ẹni tí ó bá wà ní ojú ọ̀nà ìlànà ẹ̀sìn yìí pàápàá tó mọ nǹkan kan nínú ẹ̀ tó lè fi pe ọmọ ìyá rẹ̀ sákèsì òun ló wà bákan náà nínú ojúṣe gbogbo mùsùlùmí pátápátá òun náà ló wà tó sì jọrìn lórí wọn láti máa làkàkà nípa abẹ́nìkọ̀ọ̀kan ó ṣe gbàgbọ́ yé bí ó sì ṣe lékún lórí ẹ̀sìn rẹ̀ nítorí èrè ìjẹ ayé àtẹ̀lẹ́kẹ̀ẹ́ àmọ́ torí pé ìsìláàmù tọ́lọ́run fi pọ́n wa léyìí bó ṣe tóbi tó lóore láyà bẹ́ẹ̀ náà ni kí ó lọ bọ́mọ́ èèyàn lọ́wọ́ inú ní aburú tó ní ayé àti àlkìyàmà ní sábàbí ìdí eléyìí àáyàn náà àwọn nǹkan kan díẹ̀ níwọ̀nba eléyìí tó lè ṣokùnfà kí ìsìláàmù ò bọ́ lọ́wọ́ ẹni tó ti ní tẹ́lẹ̀ wàlíyàn rúbìlá ọlọ́mọfẹ́lẹ́ ṣe àdánwò fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ò ṣàkíyèsí pé ìsìláàmù àmọ́ bọ́ ìsìláàmù ti bọ́ lọ́wọ́ ẹlòmíì tí sì ń sọ pé ẹbí mùsùlùmí kúkú ni wá ìtànjẹ nínú àwọn ọ̀rọ̀ tá a ti pàkíyèsí sí ṣáájú nípa wípé ẹ̀mí a máa lé ní kúrò nídìí ẹ̀sìn ọlọ́run tó bá le koko tán èèyàn padà sí ẹ̀sìn ọlọ́run bá lẹ̀ àbí kó mọ̀ tẹ̀ débẹ̀ rárá nínú àwọn nǹkan tí wọ́n lè fa kí ìsìláàmù ò bọ́ sẹ́mọ̀ pé ńgbà tí èèyàn bá gba ìsìláàmù tí èèyàn bá ti pé wọ́n bí sínú ìsìláàmù kódà ní tí wọ́n bí sínú ìsìláàmù yóò máa tún wígbó lóhùn ẹni tí wọ́n bí sínú islam tó yẹ pé gbogbo ọmọ náà padà lákanlẹ̀ bí sínú nílànà ẹ̀sìn islam tẹ́lẹ̀ gbogbo ẹ̀dá tó wá sáyé ṣùgbọ́n ẹni ti ń sin ọlọ́run eh, òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní kó jẹ́ pé kálímà la ilaha illallah ó ní ó jẹ́ nǹkan tá a mọ̀ sí ilé lẹ́nu tí ó lè mọ ìtumọ̀ rẹ̀ àti tó dálé lórí torí gbólóhùn pẹ̀lú àgbọ́yé àti iṣẹ́ tó rọ̀ mọ́ bí èèyàn bá ti wá ní Islam tó jẹ́ mùsùlùmí òdodo téèyàn ò bá kíyè sára níbi àwọn nǹkan kan Islam àmọ́ bọ́ padà o tó jẹ́ pé gbólóhùn náà ni ó sì tún fi bọ́ àbíṣẹ́ kódà bí èèyàn ò sọ gbólóhùn pé òun sì Islam mọ́ ó lè ṣiṣẹ́ tí gbólóhùn tí Islam fi bọ́ lọ́wọ́ ẹ̀ kọ̀dìyà alẹ́mọ̀ kọ̀dìláyà àlàm ó lè fura mọ̀ ó sì lè mọ́mọ̀ torí ẹ̀ Islam ń bùkátà kíyèsí àkọ́kọ́ náà àwọn nǹkan wọ̀nyí àṣírkù billah òun jẹ́ olùṣẹbọ olùbọ́lọ́hún orogún ọ̀nà táwọn èèyàn sì ń gbà bá ọlọ́hún ó pọ̀ púpọ̀ jàǹtẹ̀rẹ̀ ó pọ̀ gan àkọ́kọ́ ni wípé ká lọ síbi ẹ̀rí sóràtò nìsà àyà forty eight an ọlọ́run náà ò ní tó bá bá ntí ò bá tó ẹbọ òun ó forí ẹ̀jẹ̀ ni tó ń bá fẹ́ kò sí kankan nú ẹ̀ṣẹ̀ tó yẹ ká tẹra ká gbára lé ká takútì nítorí pé èyí tí ò tẹ́bọ tá a wí yìí náà lọ́lọ́run ní ẹni tó ń bá fẹ́ lòun lè foríjì ta ni wàá fọwọ́ sọ̀yà pé òun tẹ́ra foríjì ọlọ́run ṣùgbọ́n ibi tí a kọ́ fẹ́ ká lọ níbi ni pé inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lòun ní ṣàforíjì ẹbọ bọ́lọ́run ti wí yẹn náà tẹ́yìn ò bá sì bọ́lọ́run wí ní tó wí tó sì wọyé ó tún fi kàdánwò káwa máa bá ẹ lẹ́bọ panabit ẹ̀ pé kò sí tó burú bẹ́ẹ̀ kò yẹn léyìn òsín kankan mùsíbà ńlá ni o mùsíbà ní fẹ́ni tí ń bá gan mọ́ tí ń bá lẹ̀ mọ́ pé kò sá burú bẹ́ẹ̀ àtọ̀hún gangan tó wà nú ẹbọ ẹbọ tí ó gbajúmọ̀ tí gbogbo èèyàn mọ̀ pé ẹbọ ni tí ò sí èméjì ń bẹ àbẹ́bọ tó pọ̀lọpọ̀ mọ̀ bóun ti kó sínú ẹbọ bóyá nínú àdìsọ́kàn bóyá nínú Eh, iṣẹ́ tọ́mọ èèyàn ṣe eh, à ń wọ́ ọmọ à ń wá ìdàgbàsókè à ń wá afẹ́mọ̀ta fẹ́ni tó rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló nílànà táwọn èèyàn ń tọ̀ tó jẹ́ tẹlẹ́bọ hánrán táwọn èèyàn náà sì mọ̀ ọlọ́run bá wa ẹni bẹ́ẹ̀ kò sí kan tí ó gbà kò sí kan tọ́lọ́run gbà kò sí hajj tí gbogbo eléyìí bá ti bàjẹ́ ìsìláàmù ti ráàrí mú tàn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì fi lọ́nà tí tọ́ lọ́nà tó gbà lẹ́bọnú láàrin ara wọn àti wọn tí wọ́n ń sọ wípé àwọn eléyìí làwọn máa pè táwọn bá sì ti pè àwọn ti pa ọlọ́run ti gbọ́ nìyẹn táwọn bá ti pè wọ́n ọlọ́run ti gbọ́ nìyẹn eléyìí àtisáájú wa ànábì muhammad sallallahu alaihi wasallam sallam bó ṣe làmìlaka tó tó jẹ́ sáájú láyé àtàríkìyàmọ̀ kò sí sáàbí kan tí ń pe ànábì sallallahu alaihi wasallam. sallam tó ní tí wọ́n bá ti pe ànábì ọlọ́run ti gbọ́ kódà tí wọ́n máa ń ṣe ni pé òwe òjúṣe ọlọ́run bá wa bẹ̀ lọ́hùn bá bẹ̀ lọ́hùn kódà kò sí inú àkọsílẹ̀ kan tó yege wípé wọ́n wá jókòó sílé wọn wá ń dákọ̀ ànábì ńgbà tí wọ́n bẹ lọ́hùn pé ọlọ́run wọlá ànábì rẹ ọlọ́run wọlá ànábì rẹ ọlọ́run wo ìyà ànábì rẹ kò ṣẹlẹ̀ rí nínú lọ́dọ̀ àwọn sàhábà tí a rò ìfọ́mọ àlùjànnà ni wọ́n tí wọ́n bá ní bùkátà sí nǹkan kan wọ́n kè sójú àwọn ọbẹ̀ lọ́hùn àbí kan kó sójú ọlọ́run ẹ̀bẹ̀ lọ́hùn fún wa báwọn náà bá sọ pé lẹ́yìn la bá ṣe tá a bá rẹ́ni rí tá a rò ń sí lọ́hùn ká lọ báyàn pé ẹ̀bẹ̀ lọ́hùn fún wa àní jókòó sílé máa dákọ onítọ̀hún pé àti bá ti dákọ bàbá bá ti dákọ ṣéù àdúrà ti gbà ẹnìkan dá wákà ó ní ilé tí bàbá dé di ilé ọlá ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó di ìmọ̀ nígbà tí bàbá bá ti délé tí wọ́n bá ti fẹsẹ̀ tẹ́ bí àlùbáríkà ti wọ bí òun ní ìsìn kò bẹ lọ́hùn kò bẹ lọ́hùn oríire kò bẹ́ẹ̀ lọ́wọ́ ní bá ti wọlé tẹ̀yìn ẹ̀yìn ti sóríire gbogbo orú àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn ò o ni ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó di mọ̀ kò wá mọ̀ o àmọ́ tí ti bá ti dáṣẹ̀ wọ bí ìmọ̀ ti sọ̀kalẹ̀ síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìtò burú jáì ọlọ́run bá wa subhanahu ni ta'ala ní wa ya'buduna min dunillah nínú suratu Yunus sura kẹwàá àyà 18 ويعبدون من دون الله wà láyà يضرهم fáwọn ينفعهم wọ́n ń jọ́sìn fún nǹkan tó jẹ́ wípé kìí ṣe Allah máa láyà dóró hùm kò sí nira kan tó lè mú bá wọn wala yanfa'uhum kò sí àǹfààní kan tó lè ṣe fún wọn àgbọ́yé ní òjẹ̀ kan mọ̀ pé kò sí nira kan tó lè ṣe fáwọn o torí wọ̀lá àwọn tí ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n gbà pé táwọn ò bá fún lẹ́tọ̀ọ́ ẹ̀ fìtínà òde ìdààmú òde ó lè mọ̀ lé àwọn kiri wọ́n gbà pé táwọn ọba ńgbà míì ńgbà kan tiẹ̀ ní pé elépo ọ̀rọ̀ elépo kọ́ nísìn ẹ̀jẹ̀ ni pé táwọn ọba ti fún lépo àbáwọn ò fún lómi nísìn ẹ̀jẹ̀ ni gbogbo nǹkan ní ìmpúrúfù sí sóye bẹ́ẹ̀ sì ti gbajúmọ̀ tó pé ọ̀dọ́ la ń gba àwọn àgbàlagbà àwọn ẹni ọlọ́run yẹn ń pọ̀ àfọwájà bọ́lọ̀hún sísọ náà koran lónìí àyíngbà kan níjú ayé tèmi gan tí mo kéré tí ń jù báyìí náà lọ ta ní sọ̀rọ̀ pé súnà lónìí tó wá di pé ó kárí ilé ó kárí oko bẹ́ẹ̀ náà lẹ́bọ ń ga bẹ́ẹ̀ náà ní ń gapá bẹ́ẹ̀ ni wọ́n ń gba oríṣiríṣi method láti mọ̀ ṣẹbọ nígbà kan wọ́n lè máa sọ pé ajá ni wọ́n fẹ́ bẹ́ torí ẹ̀jẹ̀ rẹ̀ ni ó wúlò nígbà míì wọ́n lè máa sọ pé ẹran ni wọ́n bẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni ó wúlò lágbo wọn fi pamọ́ mo ti rírọ̀ ẹ̀ lógún mọ̀ sọ mo rí rí nígbà tí mo ń gbé Ìbàdàn wọ́n sokùn májá lọ́rùn wọ́n so mọ́ ẹlẹ́sẹ̀ wọ́n sì fà á tán bẹ́ẹ̀ náà ojú mi tí mo tàn rí kọjá lọ agbolé báyìí bó tẹ̀ jẹ́ pòkúta tán padà dé ọjà sí náà wọ́n jòkó lè tó rúbá mú o wọ́n jòkó lè tó ń ṣe fàájì ń bẹ́ o ní ẹnìkan gba Islam nínú àwọn nígbà ojú dúdú ó ní àárọ̀ buhada wọ́n ṣẹ̀ṣẹ̀ sin Ṣàngó tán ni wọ́n ṣàṣin ère kan wọ́n sì tán nígbà náà ni lòun bá ń loko ló bá rí kọ̀lọ̀kọ̀lọ̀ tí ó wà lórí kìnnìtàn ṣẹ̀sìn tán nìsín tí ń tọ̀ àà ẹ máa wo làákà ọmọ èèyàn ọlọ́run dá wa lẹ́dàá òye pé ká mọ̀ pé òun lọ lọ́hùn kò sí tó fà tó fi gbà tó fi gbà sílámù gbé bẹ́ẹ̀ náà lọ ó ní àrọ̀ bùhádà àfẹ́lẹ̀ lè jẹ́ ọlọ́run táwọn sí yàbó olùsálà bá nù bẹ̀rẹ̀ ọ̀sìn yìí tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń tọ̀ tí ò lè jẹ́ kí kọ̀lọ̀kọ̀lọ̀ gbẹ hán lẹ́ẹ̀kan náà tó sì farabalẹ̀ kọ̀ síláà fàkọ́dé dálà mọ́nbálát àlẹ́ ìsàálábù in tí kọ̀lọ̀kọ̀lọ̀ tọ̀ sí tí ó sì kọ̀lọ̀ sí lọ́lọ́fẹ́ èmi mo yọwọ́ mi o kìí ṣe òjíṣẹ́ ọlọ́run ló ṣe wá sí fúnjọ́ náà òkúta tán gbẹ́sẹ̀ lé tán rì sí fún kọlù òun náà padà ń bẹ ajá sí i tí wọ́n jókòó lé lálẹ́ tí wọ́n tẹ́ ní síbẹ̀ ká má ń dùn nàpẹ́nu ọlọ́run ni wọ́n ń sin nǹkan kan tó jẹ́ pé kò sí ìnira kan tó lè kó bá wọn bí òye islam ọba sì ti dé àwọn ògbà pé kò sí ìnira kan tó lè kó bá wọn ẹjẹ́ á má gbàgbé kínní orò kínní lọ́dún yìí o ẹ dákun ò torí ọlọ́mọdé àríyọnú o àní tí mùsíbà bá ń pọ̀ ní agboolé àbí nílùú wọn ní à wọ́n lè ti sin nǹkan tí wọ́n ń sìn lọ́dún yẹn o wọ́n ní ẹjẹ́ á tún lọ bẹ̀ wò o kó mọ̀ jẹ́ pé ó tún nídìí kankan ni o tó bá sì jẹ́ pé wọn ò tí ì sìn lọ́dún náà tó bá jẹ́ lọ́dọọdún ni wọ́n máa ń sìn abólóṣooṣù wa ní à ah, ẹja tètè àjẹkáwá tètè palẹ̀ mọ́ nǹkan táwọn máa ń ṣe o sóye wàláyà ń fa òhun tí ó sì lè ṣe wọ́n láǹfààní torí pé tí ò bá ti sáǹfààní bì kan àti nira ọmọ èèyàn ní dààmú lọ́sàn-án lóru àwọn tá à ń dààmú lọ́sàn-án lóru tọ́lọ̀ ń sọ wá ní mùsùlùmí alhamdulillah torí èrè kan tá a fẹ́ jẹ ni bí yẹn bá ń sí ìsìláàmù náà tí ò mọ retí èrè kan àti nira kan tó fẹ́ kọ́lọ́ mú kò fóun òun náà jẹ́ mùsùlùmí òdodo wàláì kò jẹ́ mùsùlùmí òdodo èrè kan ń bẹ níbi kásì islam tí ó sọ́nà míì téèyàn lè gbà tí wọ́n fi jèrè yẹn ìdáàbòbò kan ń bẹ níbi ìyà níbi kéèyàn ó sí islam kó gbà fọlọ́run tán po tó jẹ́ pé kò sí tó lè kọrí kéèyàn mójú ìyà àti kó sí islam ní dáadáa mú sí lọ́sàn-án lóru nù bó bá sọ̀rọ̀ siyam Eh, eh, ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyam ẹ̀yin mùmínì òdodo àti síyàmù ní lẹ́yìn lórí nínú Ramadan tá a wà yìí kama ala gẹ́gẹ́ bá ti rọrìn lórí àwọn tó ṣáájú yìí la'allakum tattaqun kẹ́ ẹ lè bẹ̀rù Ọlọ́run ó sì jẹ́ gbogbo síyàmù ayé kò sí jẹ́ síyàmù ọdún kan àtàbá ti mọ̀ ọ́ kí wọ́n náà fà ó sì jẹ́ gbogbo ayé ó sì jẹ́ gbogbo ọdún gbogbo ọdún náà ni a máa fi a máa fi mú wá sí ìrántí ìrántí ìrántí sọlá ó sì jẹ́ gbogbo ojoojúmọ́ tí ò fi jẹ́ pé téèyàn bá dé stage kan kò ní sọ sọlá tù mọ́ torí àǹfààní kan àtìnira kan àǹfààní kan tá a fẹ́ rí àtìnira kan tá a fẹ́ dáàbò bò tíjọ́ táwọn ẹlẹ́bọ bá gbọ́ yé pé máa láyà tó rò hún kò sí ìnira kan tó fi kàn yín kò sí sáǹfààní kan tó ṣe fún ọjọ́ náà wọ́n gbà Islam ọlọ́run bá wa kìí sì sí ọba confusion tó ti bá wa ṣẹ̀dá àlùjànnà pé tẹ́ ẹ bá ṣe báyìí tó sì bá wa tó sì sọ pé tọ́ ẹ ní jìyà tẹ́ ẹ bá kò ń bí eléyìí ọ̀rọ̀ ọlọ́run bá wọn kò ní yí o ẹlẹ́ẹ̀kẹta man lam yukafir al-mushrikin tọ́lọ́run bá pa àwọn èèyàn kan ní kèfèrí tẹ́nìkan sọ pé àti lè pè wọ́n kèfèrí ọ̀kọ̀ọ̀kan náà àwọn nǹkan tí mò ń sọ yìí ó bá sìláàmù jẹ́ yóò ṣẹ̀ṣẹ̀ gbà sìláàmù ni o ọ̀rọ̀ bídí àkọ́yé o ọ̀rọ̀ bídí àkọ́lé lè ọ̀rọ̀ pé tó bá ṣẹ́wó mọ́ọ̀yàn lára tó sì wà láyé yóò rí new islam kọ́lọ́n tó lè gbàgbọ́ ẹ̀ olùkọ̀ọ̀kan náà àwọn nǹkan wọ̀nyí máa ń lamì ká fèrè lè mú ṣùrìkì ọlọ́run ní ọ̀sẹ̀bọ lèèyàn ìwọ ní ó ṣe lè jó ṣẹ̀bọ èèyàn ní freedom náà ṣé nínú ayé àbí lọ́dọ̀ ọlọ́run a ní freedom lọ́dọ̀ ọlọ́run wọ̀láyà ni àpèjúwe tá a ní freedom ju pé ká submit fọlọ́n pátápátá òun lorun tá à ń sùn ọ̀kan náà àpèjúwe nìyẹn tá à ń sùn ọlọ́run dá wa lẹ́yìn tí ó máa sùn níjọ́ tí wọ́n bá sọ so àkọ́kọ́ kò sẹ́ni kankan tó kọ́ lè dìsáìdì pé òun ní sùn mọ́ láyé tí mùsíbà wa bá tí ò lè sùn mọ́ gbogbo ayé mọ̀ pé mùsíbà bá irú èèyàn yóò kó jẹ́ tó bá jẹ́ ààrẹ kò lè rúùlù mọ́ tó bá jẹ́ ọmọ lẹ́yìn ààrẹ kò lè sí lọ́fíìsì mọ́ kí ló ṣe kò rọrùn sùn sóyé nítorí pé rìmúùtù pé kó sùn kó jí wọ̀lá ọwọ́ ọlọ́run nìkan ló wà ní dáwà ní ni pé mo fẹ́ sun orúnkún mi tọ́lọ́run bá ní mo gbà kò ní sùn náà ni ọkanu. a ń jẹ à ń mu kò sẹ́nìkan tó lè dìsáìdì pé òun tún jẹun mọ́ o wàhálà ń jẹ àmú ti pọ̀ jù pé a fẹ́ ìjókòó thirty minutes ẹ mọ̀ tọwọ́ bókèlè ẹ mọ̀ òun òun jẹun mọ́ tòun kò sínú ẹ̀dọ̀ o inú remote control pé ebi ó pọ̀ ó sì gbà tó bá lóògùn ẹ̀yìn náà lóúnjẹ ọwọ́ ọlọ́run nìkan ló wà kò sí lọ́wọ́ àwa ìdáta dáì ẹlẹ́ẹ̀kẹta àátọ̀ á sì gbọ̀nsẹ̀ níbi ẹlẹ́ẹ̀kejì ń gan tábà ní kálágbájá ò lè jẹun mọ́ àti só jẹun ní ará ìsàn lọ síìtù ní só jẹun ó ní à wọ́n jẹun wọ́n jẹun wọ́n jẹun dáadáa lánàá lónìí tí wọ́n jẹun tó ọmọgì ó mú kọ díẹ̀ láàárọ̀ ní a sì ń sọ̀rọ̀ lágbo à ń sọ̀rọ̀ àgbo márùn-ún rọ̀lẹ́ láti gbà ń kọ wá jẹ́ nǹkan kan kò jẹ́ nǹkan kan kódà òun ní àníkó rọ́jú jàmọ̀lá ọ̀nà ò lè jẹ́ àwọn gbèrè sì wá ọlọ́run ò lè jẹ́ ẹ̀rọ ti máa bà wá ṣé kìí ṣàìsàn kú ni kò lágbára lórí ẹ̀ àwa tá a dúró tí ò lágbára lórí ẹ̀ níbi ká ṣègbọ̀nsẹ̀ ńkọ́ kéèyàn kan sọ pé òun ní ṣègbọ̀nsẹ̀ mọ́ àlágbára lórí ẹ̀ tọ́lọ̀ bá tẹ̀ wá lórí ba ní túláàsì gbogbo ẹni tí ń takò tọ́lọ́run lónìí láyé pé dandangbọ̀n ó sìn mí kọ́ tó lálàáfíà wàláì kò ní sẹ́nìkan tí ò ní sin lọ́hùn ọlọ́run kàn fẹ́ sàdánwò fún wa ni àwa tá à ń gbọ́ tá à ń sọ fún wa tá à ń sọ pé àgbà àgbà àgbà ó yé wa ọlọ́run kẹ́ wa ni ọlọ́run mọ́sá sàlékún kẹ́ fún wa tọ́lọ́run bá fẹ́ túláàsì gbogbo ẹni tí ń bẹ láyé ipa ọlọ́run bìkọ́ tó túláàsì wa lórí àwọn nǹkan tí mò ń sọ yìí títọ̀ bá ti dé ọ sára ni if care is not taken bí èèyàn ò bá ṣàìsàn gan tọpọlẹ ò dàrú tí ó tètè lọ tọ̀ honestly tí ó tètè lọ dìlé ọ̀sẹ̀ gbọ̀nsẹ̀ bó bá jẹ́ mínísítà ìgbẹ́dí ẹ̀ bọ́ǹdì ẹ̀kọ́ tó dé tọ́lẹ̀tì o àpọ́nlé ẹni pé tí ó bá ti ń gbọ̀n ọ̀yà lọ sí tọ́lẹ̀tì láìsí pé orí dàrú fa kì í ṣe pé ó wà lórí sick bed o ìgbẹ́ ń bọ́ǹdì ẹ̀ o ọlọ́run ń do ó gba ó fúnra ẹ̀ ní total control kò fún wa ní kankan lórí yẹn bẹ́ẹ̀ náà tọ́lọ́run bá lò yẹn lórí ẹ̀sìn kílẹ̀ àrò kílẹ̀ rẹ̀ pé yóò ṣẹlẹ̀ bí mọ́sálásí kan bá wà ní stadiumu ní eh, eh, lápèjú eléríà stadium soye tí wọ́n kọ́ mọ́sálásí yẹn tó ṣe gbọ́n náà tó wá lọ sísàlẹ̀ general ṣé yóò gbàyàn ṣé àwọn kan tó ní kírun ta níbi tá a pọ̀ délẹ̀ dá ọlọ́run nítorí wípé ọlọ́run bá fọ́ọ̀sì wa lórí pé ẹ̀sìn mi tẹ́ ẹ̀ bá ti ṣe sùjúùd ẹ̀ kàn máa họra ni ẹ̀ sì họra tára yóò fi bó ẹnìkan fẹ́ bẹ́ẹ̀ kó họra kó kẹ̀jẹ̀ torí pé òun lọ ṣe sùjúùd ṣùgbọ́n lòun fi ilẹ̀ fún ìkìtìyà lóòótọ́ ni pé téèyàn bá ṣe yóò jíyọ̀ ọlọ́run ṣùgbọ́n fún wa ń chọ́ọ̀sì ń bẹ̀ wọ́n ti pe àdáhùn lẹ́nìkan ní ìjọ́jọ́jọ́ jámọ̀ sọ̀rọ̀ lọ kò sì kò kí òsùn tó padà kí jámọ̀ lọ bí tá ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì ò ṣe sùjúdù kan láyé rí tó sì ní islam ni wọ́n bí òun sí torí náà tọ́lọ́run bá pèèyàn ní kèfèrí àbá pè ní kèfèrí o àbá pè ló sí olùṣẹbọ o àyè sì dédé sọ bẹ́ẹ̀ àfi kálẹ́rì pé ọlọ́run pè bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ nǹkan tí ó gbéyàn kó nu islam téèyàn bá nígbàgbọ́ débẹ̀ àtàkìn ọkàn láti lè fìrú ẹ̀rin lẹ̀ wàkọ́ọ́lú inú ayé alukoran wàkọ́ọ́lú iná kàfàrúnà bí máa òrùsèlú tún bí wà iná láti ṣákí mímá tàbí ọ̀hún náà ilẹ̀ ìhìn mórí ibẹ̀ in totality nígbà táwọn náà bá ti sàn àti gbà Islam tí ò sí mọ́ ilẹ̀ Islam lọ́kàn wọn ayé àti mo kà yìí sọ́rọ́tì ni wọ́n ní àwọn kèfèrí sọ pé iná kàfárínà bìmá ò sílítùmbì iṣẹ́ tẹ̀ ń jẹ́ fún àtẹ́lẹ́ ọjọ́ ànábì ọlọ́run níyùn àwògbà wọ́n wà bold láti sọ pé àwọn ògbà àgbà ó àgbà wà iná làfi ṣákín mímá tàbí òun nàná ilé ìmúrí àwà inú doubt sì lè jẹ́ pé ọ̀rẹ́ eh, nìkan dìde láàrin wa tó sọ pé ọlọ́run ránun sẹ́ àgbà anábì ibrahim àtàwọn tó tẹ̀lé àríṣàrán nígbàtí wọ́n sì ń jíṣẹ́ nígbàtí wọ́n jíṣẹ́ ọlọ́run àwọn náà ń di kílẹ̀ pé àà èmi ò sí tẹ́yìn sí yìí o kàfọ́rí náà bí kún àwa ti yàgò fún yín pátápátá si tẹ́yìn sí yìí bó ṣe yẹ kó rí nìyẹn lójú ọ̀nà pé yẹn fẹ́ là láyé àtàkìyàmà ẹlẹ́ẹ̀kẹta mani takoda anna hadiya غير النبي صلى الله عليه وسلم أو حكمه خير منه أو مماثل له ẹni tó bá sọ pé ìlànà tọ́lọ́run fi rán nàbí sallallahu alaihi wasallam nǹkan kan tún dàbí rẹ̀ àbí tó lóore jùlọ tá a lè gbà dọ́dọ̀ ọlọ́run tá a lè gbà fi rójú rí ọlọ́run ìsìláàmù ti bọ́ lọ́wọ́ ẹ̀ nínú suratu nisa nínú suratu nisa ọlọ́run jẹ́ ká mọ̀ ń bẹ́ẹ̀ wípé fàláwà rọ́bìkà ọlọ́run fi títóbi ara ẹ̀ búra láàyò mìínú wọn ò ní jẹ́ mùmínì àti ayọ́hákímù kàfí máa ṣàjàrọ̀ bẹ́yìn náà hom títí tí wọ́n fi gbé ìdájọ́ tó bá rú wọn lójú wá bá ọ ثم لا يجدوا في أنفسهم wọn ò sì gbọ́dọ̀ rí fún pinpin lọ́kàn wọn mímọ̀ kọ̀rẹ́t nígbà tó bá dájọ́ fún wọn tó ṣàlàyé ẹ̀sìn fún wọn wàyòsẹ́ límú tẹ́sílímà wọ́n sì gbọ́dọ̀ gbà fọ́lọ́run tán pò lórí ìdájọ́ tó bá mú wá tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ wọn ò lè jẹ́ mú mi ní òdodo ẹlẹ́ẹ̀karùn-ún mọ̀nà abúgọ́dọ̀ ṣe án ẹni ó tó bá kórìíra nǹkan kan mímọ̀ já àbíhi rọ̀súùlù sallallahu alaihi wasallam tánàbì mú wá kò lè jẹ́ mùsùlùmí tó bá pé wà tẹ́lẹ̀ kórìíra sẹ́rí kórìíra yàtọ̀ sí pé yóò tí ì ṣe nǹkan yẹn o ẹni tí ò bá ṣe nǹkan kan nínú tí ànábì mú wá pé ẹ̀sìn ni tá a sì lẹ́rìí pé ẹ̀sìn ni ó yàtọ̀ sẹ́ni tó kórìíra ẹ̀ o àbí tí sì ń takùn nǹkan yẹn gan pé ẹ kàn fẹ́ mọ̀ lójú jẹ́ ni ẹ máa bá wa sọ̀rọ̀ ọrùn gbọ̀n bá a sọ̀rọ̀ ọgbọ̀n ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọdún ọmọ twenty years lọ́kọ́rùngbọ̀n hánu wọn máa ń sọ ṣòkòtò sọfẹ́sọfẹ́ ẹ̀kànfẹ́ máa bàyàn jẹ́ mẹ́bà islam ló jẹ́ in this contemporary time subhanallah níwọ̀ náà ìwọ tó lọ ń sọ pé a mú ọ jáde nínú ìyá rẹ látàlà múnà ṣe á tọ́ọ̀dá kankan mọ̀ ọlọ́run wá fún ọ lẹ́mìí lò ó dàgbàsókè díẹ̀ ọpọlọ ẹ ti wá jiná débi pé kọ́mọ takotọ́ ọlọ́run àti tànàbì sallallahu alaihi ìwọ tó jẹ́ pọ̀ ti mùtọ̀ rí ìyá tó bí ọ àwọn náà gbé ọ kó mẹ́ẹ̀ nígbà tó ń fi tọ́ para tó ń fi ń panu nígbà tó ń fi ìgbẹ́ panu wọ́n sáré gbé ọkọ́ ń bẹ̀ ní ìwọ yìí náà kan náà torí pọ̀ dàgbàsókè ọtí wá lóyìn lónìí ọkàwé o sì kéwú eh, àdàmọ̀dì ìlọ́wádìí pẹ́ kọ́mọ takòtọ́ lọ bíkọ́ tí wọ́n bí ọ léèrè pé tó ń takò yẹn só wà nú ẹ̀sìn àbí òsì bí wọ́n nìkan ṣe wá takò láyé táwọn olùmọ̀ sọ pé ń bẹ́ẹ̀ tó jẹ́ pé tiẹ̀ láwa tí wọ́n náà àgbọ́ àmọ̀ wò ìtí ń kórìíra yẹn dẹnu ẹ̀sìn kódà níbi ọ̀rọ̀ sòkòtò tá a tún wí yẹn pé kó mọ́ kan kókósẹ̀ kó mọ́ dé kókósẹ̀ ànábì sallallahu ta'ala sallam ó ní ma asọ́lẹ̀ kàbẹ́lì fàfi náà in tó bá ti lọ kọjá kókósẹ̀ lásọ tí yẹn wọ̀ ibẹ̀ ó jóná o ara yẹn ó jóná ṣé ó yẹ ká níìsín wọn ọ̀hún mẹ́nu ìrùpẹ́ nìkan ni wọ́n mẹ́nu bà níìsín rí pé ara yẹn ó jóná àwọn olùmọ́ni tí òjíṣẹ́ ọlọ́run bá ti ń sọ̀rọ̀ iná wọ́n mọ sábà tẹnumọ́ tọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àti ìyá ẹ̀ ẹ mọ̀ pé nǹkan yẹn le tí ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àti jìyà ẹ̀ sànàbí dáhùn ni làkọ́dí káàní lakum fi rasulillahi uswatun hasana gbogbo ọ̀sà abé bí wọ́n ti gbọ́ sójú sí ọlọ́run lẹ́nu wọn wo pé nǹkan kan ilé mọ̀ fúyẹ́ ẹ̀jẹ̀ àmọ́ kàkún ti ẹlẹ́yà kí ni wàhálà wà lórí eléyìí wọ́n gbá gbogbo ẹ̀ mú sí sí sí téèyàn bá ti lọ wá kórìíra nǹkan kan nínú gbogbo ohun tó ti sọ lọ́hùn mú wá pátápátá ó gbà síláàmù lọ́wọ́ èèyàn ó gbà síláàmù lọ́wọ́ èèyàn wàlẹ̀ yàrá tóbi láàlọ́mọ ìsàdánwò fún wa torí pé ọlọ́run bá wá ní dhalika bi annahum karihu ma anzala Allah inú suratu Muhammad inú suratu Muhammad karihu ma anzala Allah àwọn kan kórìíra nǹkan tọ́lọ̀ mú wá áyà kẹsàn-án sura 47 tọ́ra àwọn tí bá ń gbọ́ mi kí wọ́n lè kà àbáwọn tó bá fẹ́ fi han alátakò ẹ̀sìn kí wọ́n lè fi hàn wọ́n pé dákun ẹ bí fún wa agbọ́ nígbà tí wọ́n sọ bá àti lórí rédíò àwọn kan kórìíra mà ń sọ̀kalẹ̀ ẹ dákun kí nìkan náà kẹrin fa wọn bá torí pé tàbá sọ pé sẹ́yìn ẹ bàjẹ́ ìsìláàmù ẹ̀ yóò gbà wọ́n lè mọ sọ pé ẹ̀yìn ṣe jẹ́ gidi máa tó pẹ́ ilẹ̀ mọ̀ gbà sílámù lọ́mọ tẹ́ fẹ́ ilẹ̀ mọ̀ fẹ́ tẹ́ fẹ́ o in tọ́lọ́run wíra ń kà o ọlọ́run ní sẹ́ bàjẹ́ ó sì sọ sábàbí ó kílẹ̀ àdé ò kílẹ̀ à kárí húmà anzalallah wọ́n kóra ń tọ́lọ́run sọ kalẹ̀ fa ahbatu amalahum iṣẹ́ wọn ti bàjẹ́ nítorí ẹ̀ iṣẹ́ yẹn wá ṣe é tí ò bá jẹ́ pẹ́ nìyẹn ń lọ́wọ́ ó sì ṣe ti ti rẹ o tóòrùn ti lọ yọ níbi títí ń wọ̀ àwọn sàwábì ya ikọ̀ ọ̀bì eyi pé mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan mo ní òjíṣẹ́ ọlọ́run ní ẹsẹ̀ tí aṣọ kọjá kókósẹ̀ rẹ̀ ó jóná pé a nǹkan mọ̀ ń bẹ o àbẹ́ẹ̀ tó ń sí aṣọ kọjá kókósẹ̀ láwà jóná sí sọ́lọ́ lọ́mí sí n kà o lè sọ pọ́ òjíṣẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ wò pé nǹkan kan fúyẹ́ lẹ́sẹ̀ pé ní ó bá sọ nǹkan di yẹ̀yẹ́ ní ó bá sọ dáwàdà pé a mọ̀ sí nǹkan lọ́wọ́ àwọn àfọ́ òde òní sóhun ló sọ sóhun ló hun tó sọ bí tó wà bí ò sọ ìtàmọ̀ kíyèsí nìyẹn nígbà táwa wà ní ẹ̀kọ́ gbogbo aná ọ̀pọ̀lọpọ̀ wa mo mọ́sára sọ o ọ̀pọ̀lọpọ̀ wa láwùjọ títí dò ní tá sọ̀rọ̀ yìí láàdàgbà lórí súnà o àwọn ọmọ tá à ń bí lónìí lásẹ̀sẹ̀ náà sẹ̀sẹ̀ ń jí bá wípé nǹkan kan jẹ́ súnà tó yẹ pé ibẹ̀ ló yẹ ká gbà sí lọ́hùn táwọn tí ì mọ ṣe bí díà rí nígbà tí a wá wà wájú àwọn olùkọ́ àwa ọlọ́run sì dà wá lórí rú à ń lóye pé ṣé wọ́n ń pèpè sọ́dọ̀ ara wọn ni àbóòtú ọ̀rọ̀ ni wọ́n ti tán fi ń rinlẹ̀ yìí kò sí dogmatism nínú ẹ̀sìn Islam pé ẹ̀kọ́ nǹkan síyàn lórí iná lẹ́yìn sì máa bá kiri rárá o kò sí nínú Islam ọlọ́run la sọ tírà kalẹ̀ fún wa nàbí sọ̀rọ̀sọ́làm lìtùbáyìí nà nọ́ọ̀sì manúsìlà iléyìn káwọ̀ ìsàlàyé tá a sọ kalẹ̀ fún wọn òjíṣẹ́ yẹn náà tírà ló fi ṣe ìmọ́lẹ̀ lọ́lọ́run fi ṣe ìmọ́lẹ̀ tó fi tara yé jí wàlọ́hì láàrin súnà rẹ̀ ó jẹ́ tàbísírì fún kìtàbù ọlọ́run títí alukoran kẹrí ló fi jẹ́ pé lásìkò kan tí wà yóò wá ní mọ́kà lọ́dọ̀ ní sọ́ràtù dúhà ló fi sọ̀kalẹ̀ anábì ò sọ̀rọ̀ ara rẹ̀ ó sì jẹ́ ká mọ̀ pé ńgbà tọ́lọ́run bá ti ránṣẹ́ sóun lòun tó sọ̀rọ̀ wọ́n bá ní ọlọ́run mú ọba rẹ̀ ti ránṣẹ́ sí kò ránṣẹ́ sí mọ́ ẹbí àwọn àfa àwọn aládàdálẹ̀ àfa ìsù àwùjọ ẹbí wọn léèrè ni lọ́lọ́run wa sọ sórí àyíká láti fi kóyẹ̀ yẹ wọn sí wọn lẹ́nu kó wà dùhà tọ́lọ̀ fi wọ́n sọ pé wàlàlà akhiratu khayrun laka minal ula díparí sórí yẹn ní píríọ̀dù yẹn ànábì ò sọ tinú ààrẹ pé kójúmọ́ tì mí ó mì pé inspiration ló fi jíṣẹ́ fún wa bó làwọn sì wá ẹ̀sìn máa sọ pé dogmatism pé wọ́n kó wọn wí nǹkan sáwọn kan lọ́pọlọ nílá iná lásìkò táwa yìí òun ló fàtà àná máa sọ pé ọlọ́run o àyà báyìí sóra báyìí ànábì sọ báyìí nínú báyìí tí bá ti ń fi kankan ṣe yẹ̀yẹ́ nínú ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀ yóò jẹ́ pé ti bọ́ lọ́wọ́ ẹ̀ nínú sátù táwọ́bà 64 65 sóra kẹsàn-án nìyẹn kul abillahi wa ayatihi nígbà tẹ́ ti ṣe léyìn láta àsádírú ẹ má wà wàwí kankan mọ́ o kọ́ di kàfàrí tún bàdà ìmánìkùn lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ múmi ní ẹ ti di kèfèrí o sẹ́mi tí mo kà á mọ ní problem sọ́lọ̀n tó sọ̀kalẹ̀ náà wá ní problem eléyìí níwọ̀n bá ń ta lè rántí mú wá lásìkò tí à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá tún fẹ́ máa lóye nílẹ̀ Islam tó tún mọ̀ tó àwọn olùmọ̀lọ́ ọlọ́kọ̀ mọ́jẹ̀ kí islamu ọwọ́ bọ́ mọ́jẹ̀ ó bàjẹ́ máa lọ́wọ́ kó jájẹ́ rẹ̀ láyé tàlkìyàmà wassalamu alaikum warahmatullahi wabarakatuh